وكل ضلالة في النار adáàpẹ́ fún ọlọ́run ọba a fi ẹ̀mí ìmòrí hàn sí bẹ́ẹ̀ ni atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábíwá Muhammad kí ìkẹ́ àti ìgẹ̀ náà kí o máa bá kí ó bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá ń tẹ̀lé orípa wọn ẹ̀yin ẹrú sí ọlọ́run ìtí a fi ṣera wa ní etílé ní yóò ní ṣe pẹ̀lọ́rọ̀ al-iman tamọ̀ sí ìgbàgbọ́ ìgbàgbọ́ tó yẹ pé ní òun náà la fi ń jẹ́ mùsùlùmí iná la fi jẹ́ ní bàbàrà wájú ọlọ́run torí ẹnikẹ́ni tí ò bá nígbàgbọ́ òun ṣèyàn gidi kódà kò ń ṣèyàn eré lọ́dọ̀ ọlọ́run ọba ọba àlékè al-iman tí ń jẹ́ ìgbàgbọ́ gẹ́gẹ́ bí àwọn àfáìsì ti sọ fún wa a ní al-iqrar bil-qalb oníta àgbàgbọ́ tó rinlẹ̀ nínú ọkàn wa gbogbo ń tá a bá nígbàgbọ́ sí lórí ọ̀rọ̀ ẹ̀sìn tá à ń ṣe yẹn méjì tí ò rinlẹ̀ nínú ọkàn wa èèyàn nígbàgbọ́ sí lápòjúwe kéèyàn máa ṣe èméjì ń pa ọjọ́ ògbéǹde àlìkìyàmọ̀ pété tí ó ṣẹlẹ̀ ní àbí tí ò ní tẹ́lẹ̀ kò nígbàgbọ́ ẹni tó nígbàgbọ́ lẹni tó jẹ́ pé ní tó nígbàgbọ́ sí ó jókòó sínú ọkàn rẹ̀ ó dá lójú kò sí èméjì ńbẹ̀ bákan náà wà not owe lè fàn àti tó lè fẹnu sọ pé olùgbàgbọ́ lè ní o mo nǹkan báyìí gbọ́ ṣùgbọ́n ká ní ìgbàgbọ́ wa ọkàn nìkan ni ó wà kò nídìí ká máa fẹnu sọ eléyìí náà ṣe ìbá ń pè nígbàgbọ́ ìgbàgbọ́ ni kéèyàn fẹnu sọ pé èmi ò mùmínì ni mí mo nígbàgbọ́ sọ́lọ́ mo nígbàgbọ́ sáwọn mo nígbàgbọ́ sáwọn òjíṣẹ́ ọlọ́ mo nígbàgbọ́ sí ọjọ́ ọ̀gbẹ̀yìn àti gbogbo ohun tí ọlọ́run bá tí ó pa wá ká ní ìgbàgbọ́ sí. bákan náà wà lọ ká tó ọkàn náà ni ó máa gbé lọ́kàn ẹni nígbàgbọ́ ẹni iṣẹ́ tá à kágbáwẹ̀ káyọ̀sàká káka alukur'an alkarim kájagun sójú ọ̀nà tọ́lọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣẹ́ tí ọlọ́run bá sọ̀rọ̀ wá ala tí ó ṣe lófin fún wa tara àgbàgbọ́ ni àwọn eléyìí náà wà àwọn àfáà tó máa ṣàfikún rẹ̀ pé ní wàá mọ̀ wá àpapọ̀tẹ̀ súnà pé ìgbàgbọ́ wa sì tó gbọdọ̀ gba tó wà nù súnà mọ́ torí àìmọye ìgbàgbọ́ táwọn èèyàn nílé ní tó jẹ́ pé ní ó takùn tọ́lọ́run bá sọ̀rọ̀ wá sọ̀rọ̀ tó fi rán anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀yẹ rúsìn ọlọ́run tí èèyàn bá ní ìgbàgbọ́ tó lóun ní bá ní òun ní ìgbàgbọ́ tí ń fi ẹnu sọ tí ò sí nínú ọkàn rẹ̀ tí ń ṣiṣẹ́ ìgbàgbọ́ ṣùgbọ́n ìgbàgbọ́ òde nínú ọkàn rẹ̀ ń sọ̀rọ̀ pé òun ṣùgbọ́n ìgbàgbọ́ òde nínú ọkàn rẹ̀ àwọn báyìí là ń pè ní tọ́lọ́wọ́n bá sọ́nà wa sọ̀rọ̀ wọn fún wa nínú ó wà nú àwọn ènìyàn máa ń yàkúlò amanna billahi wa bil yawmil akhir tó máa sọ pé àwa náà gbọ́ náà bá gbọ́ kódà àgbà tó ọjọ́ gbẹ̀yìn ọjọ́ ti ń bẹ ni ọlọ́ni wà máa ń bi mu'minin ọlọ́ni òun so nígbàgbọ́ nítorí kíni yukhadi'una Allaha torí pé ń tan ọlọ́ọ̀bá ni ìyẹn pé agbọ́lọ́ọ̀bá gbọ́ tó fẹnu sọ tó ń sọ báwọn agbọ́lọ́ọ̀bá gbọ́ lọ́nà àgbọ̀jọ́ ọ̀gbẹ̀ ìgbọ́ ọlọ́ni ẹ̀tàn jẹ́ ni àwọn òpá wọn ń sọ lọ́wọ́ ní wọ̀lẹ́bí náà ń àwọn olùgbàgbọ́ òdodo wọ́n ń wọn nígbàgbọ́ ọ̀nà lọ́ha náà yàkúdà ọ̀nà ọlọ́ni rọ ẹni bẹ́ẹ̀ ń wọn jẹ́ ní ń nígbàgbọ́ wọn ọlọ́njẹ́ pé a pé kò ń nígbàgbọ́ bákan náà òun ni kí èèyàn tí ó nígbàgbọ́ inú ọkàn òun ló wà ṣùgbọ́n gbogbo iṣẹ́ bá ń ṣe kákírun kágbàwẹ̀ táyọ̀ sàká gbogbo sẹ́yà kẹ́ńdàmú ara wa ni kọ́kàn èèyàn sá ti mọ́ eléyìí náà ṣe onígbàgbọ́ ìṣesí àwọn tí ó alayhi wa alihi wa sallam irú ẹni bẹ́ẹ̀ náà kò ń sọ nígbàgbọ́ èèyàn rúsìn ọlọ́run ìkan nínú àwọn ẹni rẹ ó ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wa kó lè bá yé wa tí a mọ̀ sí alhassan albasri rahmatulah alayhi ó ní laisal iman bitamanni ó ní ìmánì ìgbàgbọ́ èsè tí ẹgbẹ́ máa ń rò lọ́kàn pé ó nígbàgbọ́ lèmi náà èsè yẹn rò lọ́kàn wàlá bi tahalli àbí kéèyàn múra kó fi jọ tàwọn onígbàgbọ́ làáfi mu onígbàgbọ́ ṣùgbọ́n kí wọ́n ní jẹ́ gbàgbọ́ gangan wàlá kìnnìmọ̀ wọ́n kọ́ra fìlkọ́lì onígbàgbọ́ ni tó jòkó sínú ọkàn yẹn tí ẹ nígbàgbọ́ sí kò wá dúró nínú ọkàn nìkan wà sọ dákọ̀ olè ahmed ó sì wọ́n ń ṣiṣẹ́ tọ́ torí wọ́n nígbàgbọ́ wà nínú ọkàn rẹ tó àrínú iṣẹ́ rẹ bó láti fẹ́ràn kó nígbàgbọ́ ni ẹ ẹni tí kèé sí gbàgbọ́ rẹ̀ ṣiṣẹ́ ìyẹn náà kèé ṣe onígbàgbọ́ ẹwà nígbàgbọ́ tá ń sọ yìí àwọn àfáà máa sọ pé nìyẹn sí ìdù wáyà ń kù pé tí máa ń lékún ni tí máa ń dínkù ni yẹn pé ìgbàgbọ́ èèmọ lójú kan àlékún lè bá àdínkù lè bá gẹ́bí ọlọ́run bá subhanahu wa ta'ala tó lè sọ yé fún wa nínú al-Qur'an al-Karim ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní liyazdadu alladhina amanu imanan nígbà tí ń bá wa sọ̀rọ̀ nínú suratul mudaththir ní àyà 31 ọlọ́ni liyazdadu alladhina amanu imanan yẹn ni pé káwọn olùgbàgbọ́ kí gbàgbọ́ wọn lè bá lékún sí ẹ̀yà fi yá pé ní ìgbàgbọ́ a máa lékún a sì máa dínkù bákan náà ọlọ́ba sọ nínú àyà mi pé ní innamal mu'minun àwọn mùmíní òdodo alladhina idha dhukira Allah làwọn tó yẹ pé tọ́ bá dárúkọ ọlọ́run létí wọn wajilat qulubuhum ọkàn wọn ó mì tọ́ bá dárúkọ ọlọ́run létí wọn tán rántí ọlọ́run ọkàn wọn ó mì àbọ̀fọ́ ọlọ́run bẹ̀ wọ́n wa idha tuliyat alayhim ayatu bákan náà tọ́ bá ka ọ̀rọ̀ ọlọ́run fún wọn zaadatuhum imana ìgbàgbọ́ wọn ó lékún sí ayé àyínà ẹ̀jẹ̀ pé wá pé gbàgbọ́ àmọ́ lékún ayẹnà wa ní suratul anfal ayẹlẹ kejì bákan náà tí a bá wọn hadith ẹ̀rọ sọ́lá sọ́lá àárínú nǹkan tó jọba yìí náà bẹ́ẹ̀ inú rẹ̀ ní hadith àbí musala àbí sa'id al-khudri sanabi sọ fún wa pé ní máa rọ àánú kò mọ̀ nkárọ̀ ẹnikẹ́ni tó bá rí da tá a kọ̀ nínú ẹ̀sìn tí mu fali yuga yírù bìyẹ́dì kó yá fọwọ́ rẹ̀ yí padà ẹni tó bá lágbára láti fọwọ́ yí padà bóyá ọmọ rẹ ló ṣe tí ò dáa ní nǹkan yìí tako gbàgbọ́ ó lè fọwọ́ yí padà bóyá kọ́ ọdún ni àbí kọ́ gbé nǹkan náà kó wájú rẹ̀ àbẹ́ tó já láṣẹ tó ra àwọn tó mutí ó lè tú wọn ká ó lè fọ́gọ́ tí fọ́gọ́ tí kó kúrò wájú wọn torí pé nǹkan ṣe tí ò bá mu ni ó lágbára àti fọwọ́ kọ́nu sàyìn làmùyẹ tẹ́tẹ̀ bákan náà tí ò bá lágbára kó ṣe wá àti fún ṣe nǹkan yóò dá ńlàmù yẹn tẹ́tẹ̀ bákan náà tí ò bá tẹ̀ wá tún wá lágbára kó tún fẹnu kọ́ pa ibi tó ń ti fẹ́ kọ́ yìí òun ò lágbára àti fẹnu kọ́ tó náà lè ṣeun láburú tàbí kọ́líbì kó tiẹ̀ fọkàn rẹ̀ kọ́ pa ìfà yẹn nìyẹn ṣe yóò dá anabi ní fàzálíkà abu afun iman kó wá kọkàn kọ́ yẹn òun yẹn nìyí tí ó lọ lẹ́jù èyí tó lẹ́jù nínú gbàgbọ́ nípa fẹ́ múnú hadith yìí ni pé anabi jẹ́ kó yà pé ìgbàgbọ́ atúmọ̀ lẹ́

tàbí pé ká lékún ní owó ká lékún nípò bẹ́ẹ̀ lè ká máa tójú kòkòrò owó láti lékún nígbàgbọ́ bákan náà bá àti lẹ́kí nǹkan tí kò dáa kó ṣẹlẹ̀ sí wa tá n sáfù bẹ́ẹ̀ náà ló yẹ ká sáfù gbogbo nǹkan tí ó bá sábà bí ìdínkù gbàgbọ́ fún wa ìyẹn ló fi yẹ mùsùlùmí òdodo kó máa àwọn sábà bí tí ó jẹ́ kí gbàgbọ́ wọn máa lékún torí gbígbàgbọ́ yẹn bá ṣe ń lékún sí bẹ́ẹ̀ ni po rẹ̀ ṣe ń pọ̀ síwájú ọlọ́run ọba gbogbo alẹ́ mùsùlùmí ṣùgbọ́n ipò wa ò rí bákan náà ìyẹn ló bá jẹ́ pé tó bá dọ̀run ibi tá a padà sí náà ò rí bákan náà nínú àlùjẹ́nà kọ́nà kó ṣe wá lọ́mọ àlùjẹ́nà gbígbàgbọ́ ìyẹn bá ṣe tó bẹ́ẹ̀ ni pòórè ó ṣe tó nínú àlùjẹ́nà ìyẹn ni a ti sọ díẹ̀ fún wa nínú àwọn asbabu ziyadatul iman àwọn díẹ̀ nínú àwọn sábà bíi tí máa ń fà á gbígbàgbọ́ ìyẹn máa fi lékún kọ́nà subhanahu wa kó ṣàlékún ìgbàgbọ́ ẹnì kọ̀ọ̀kan wa. nínú àwọn ẹ̀rí táàtì kọ́kọ́ mú pé ìgbàgbọ́ ẹni máa ń jẹ́ fún lára ìta ti ṣàlàyé síwájú ara rẹ̀ náà tún tọ́lọ́ wa subhanahu wa ta'ala ń sọ fún wa nínú alukur'an amanu ẹ̀yin tẹ́ ẹgbọ́n náà gbọ́ aminu billah ẹgbọ́n náà yín gbọ́ wa rasuli àtòjíṣẹ́ rẹ̀ nígbà táwọn àfọ ń ṣàlàyé áyà yìí wọ́n ní ọlọ́ni tẹ́ ẹgbọ́n gbọ́ ó ti ó tó wá pamọ́ láti pé àmínú bìlà ẹ̀yà àgbọ̀n náà bá yín gbọ́ o ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀yà kúnlékúnlé gbàgbọ́ o ẹ̀kọ́ lọ́wọ́ bá ọba ọba àlékè ọlá jẹ́ ń pa wá láti ká gbìyànjú ká lékún ní ìgbàgbọ́ ká má dúró lójú kan mọ́ mọ́ sojú kòkòrò owó rẹ̀ ó ti pọ̀ lásán kan wá dúró lójú kan bí ọ̀rọ̀ gbàgbọ́ táàbí fojú kòkòrò bóò ni àwọn dúkìá ó ti lékún sí bóò làlàáfíà ó ti lékún sí bóò nípa owó ó ti lékún sí ká sojú kòkòrò jù bẹ́ẹ̀ lọ tó bóò ní gbàgbọ́ wa bóò ni ó ti máa gbèrú sí ẹ̀yẹ rúṣin ọlọ́run bá nínú àwọn okùnfà tí gbàgbọ́ ẹni máa fi ń lékún òun náà ni máa rúfàtì láàyè àtọ̀jẹ́lì oníkàmọ́ ọlọ́run ọba àyẹ̀lẹ́ á bèrè pé sáà mọ́ ọlọ́run ọba la gbà fún ìbò náà là ń sìn àmọ́ ṣùgbọ́n mímọ̀ ta àmọ́ ẹlòmíì ó kẹwọn kọ́ lọ́wọ́ bá ń bẹ ní ṣùgbọ́n àwọn ẹ̀tọ́ ọlọ́run tó yẹ kó fọ́lọ́n kò mọ́ bó ṣe yẹ kó fún gan kò mọ́ àwọn ìròyìn ọlọ́run kò mọ́ gbogbo nǹkan yìí ní tẹ́yẹ bá mọ̀ ní máa ń ṣokùnfà àlékún ìgbàgbọ́ ẹni ìyẹn ló fi ṣe pàtàkì pé ká mọ ọlọ́run ọba torókè bẹ́ẹ̀ bá ti mọ ọlọ́run ọba sí bẹ́ẹ̀ ni ìbẹ̀rù ọlọ́run bó ṣe pọ̀ lọ́kàn rẹ̀ sí bẹ́ẹ̀ ni ìfọ́nà ọba lẹ́tọ̀ọ́ rẹ̀ yóò ṣe pọ̀ lára rẹ̀ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní innama yakhsha Allaha min ibadihi al ọlọ́run láwọn tí wọ́n ń páyà ọlọ́run ọba nínú àwọn ẹ̀dá ọlọ́run àwọn náà làwọn àfẹ́sìn torí pé àwọn náà mọ̀ ń pa rẹ̀ àwọn náà mọ̀ ń paròyìn rẹ̀ àwọn náà mọ̀ ẹ̀tọ́ rẹ̀ àwọn náà mọ̀ ń tó yẹ kí á fún àwọn náà tó mọ̀ tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ò fẹ́ nínú àwọn okùnfà tí máa ń ṣe àlékún ìgbàgbọ́ ẹni oníkàmọ́ ọlọ́run ọba ká má dúró lórí ìgbàgbọ́ pé ká má fẹnu sọ lásán wọn bá ní yá ayọ́ alẹ́bí náà ámánù ẹlòmíràn ló pé nam ni tó gbà nígbàgbọ́ ni kó n sá ti dáhùn ṣùgbọ́n yìí tí wọ́n ń pè wá pé ẹyin tó nígbàgbọ́ yìí kí ìtumọ̀ ìgbàgbọ́ ǹjẹ́ a mọ̀ eléyìí gan ló ṣe pàtàkì fún wa ló jẹ́ kí ìgbàgbọ́ wa lékún kámọ́ náà ọba sùpánà wa tààlà ọba tí à ń jọ́sìn fún bákan náà nínú tí yóò tún ṣe àlékún ìgbàgbọ́ tó sì ní í ṣe pẹ̀lú tọ́lá kọ́kọ́ tá a torí pé ìdí mẹ̀sìn láti mọ́ náà ọba wa kèsè pé máa tayé kèsè kí sí ọwọ́ ta ń kọ́ láàbí mọ́ lọ́wọ́ bá bákan náà kèsè àwọn kátàkárà wa láti mọ́ lọ́wọ́ bá ẹ̀kọ́ ẹ̀sìn láti mọ́ lọ́wọ́ bá ọba tá ń jọ́sìn fún nígbàgbọ́ yóò fi wá lékún ní ọkàn wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní talabul ilm ó ní man salaka tariqan anábí ní ẹnikẹ́ni la ọ̀nà kankalẹ̀ tọ̀rí kan lànà ti pé ọ̀nà kan yẹ̀ntẹ́ni tó fi ìlmẹ̀n tí wọ́n ń fọ̀nà yìí wá ìmọ̀ ìmọ̀ tọ́lọ́wọ́n bá tí bó lọ ń ṣe rojú rẹ̀ ọlọ́wọ́n bá bó lọ ṣe sin lọ́wọ́n bá bọ́lọ́wọ́n bá ti fẹ́ ọ̀nà tó wo ó là kalẹ̀ tó ti máa wá mọ́ oríṣiríṣi ọ̀nà àlèfi wá mẹ́sìn àníbi ní ike yìí tí yẹn bá ní láti fi wá tó wá mẹ́sìn torí tọ́lọ́n sahalallahu lahu tariqan ila aljanna ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala yóò la ọ̀nà kan tó ní òfin wọnú àlùjẹ́nà torí pé yóò mọ̀ lọ́wọ́ bá ìgbàgbọ́ rẹ̀ ó lékún tó bá kọ́ mọ̀ nítorí tọ́lọ́n tó sì lò bákan náà nínú hadithi Uthman bin Affan radiyallahu ta'ala anhu alẹ́bi ni man yuridillahu bihi khayran ẹnikẹ́ni tọ́lọ́n bá fẹ́ ṣe lólóríire ẹni ìkẹ́ni ọ̀la yufakihu fid-din ọlọ́wọ́ bó fún ní àgbọ́yé ẹ̀sìn wáyé wá ṣe yóò sì ṣe bọ́lọ̀ bá subhanahu wa ta'ala bí ó ṣe fẹ́ nínú tí máa ń jẹ́ kí gbàgbọ́ ẹni lékún òun náà ní kéèyàn wá mọ̀ ìmọ̀ ẹ̀sìn àdépẹ́ ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn ní tọ́nà ọba sọ bákan náà sánábí wí tí àwọn ẹni ìṣíwájú wa tí wọ́n gbọ́yé látọ̀dọ̀ ànágbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí là ní ìmọ̀ ẹ̀sìn inú tí máa ń ṣe àlékún ìgbàgbọ́ ẹni bákan náà nínú tí okùnfà àlékún ìgbàgbọ́ oní tìláwàtul Qur'an wọ́pọ̀dà fúrù ìyẹn pé ká máa ka alukur'an karim ká máa ka alukur'an karim inú tí máa ń ṣe àlékún ìgbàgbọ́ ni bẹ́ẹ̀ bí ayàtà kà wa lẹ́ẹ̀kan tọ́lọ́ ní innamal mu'minun àwọn mùmìnì gidi alladhina idha dhukira Allah àwọn ẹlẹ́yìn tó bá dárúkọ ọlọ́run létí wọn wajilat qulubuhum ọkàn wọn mì torí kí wọ́n mọ rírì tọ́lọ́run ara ń tó àti tìsíwájú náà ní pé tó bá mọ ọlọ́run ìgbàgbọ́ rẹ̀ ó lékún ṣùgbọ́n tí ò mọ ọlọ́run bẹ́ẹ̀ fọlọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́ sí ọlọ́run fún bẹ́ẹ̀ tó fi ọlọ́run kò ní kàkún torí pé ní ìgbàgbọ́ ń pa tọ́lọ́run kéré lọ́kàn rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tó bá mọ ọlọ́run tó bá fi ń gbọ́ nǹkan yìí yóò máa tún lápá lọ́kàn rẹ̀ ni. wọ́n ìzà àtúnlẹ̀ àti àléyìn máa yá àtò tó bá ka ọ̀rọ̀ ọlọ́run bá fún záádá ti mú ìmáàna ìgbàgbọ́ wọn ó lè fún àwọn mùmíní wọn lọ nínú tí máa ń ṣe àlékún ìgbàgbọ́ oníkàmọ́ká alukur'an kàmọ́ ronú sí bákan náà ọlọ́ba subhanahu wa ta'ala ń sọ fún wa nínú alukur'an oní kitabun anzalnahu mubarakun ọlọ́ni tíra ta sọ ni tíra àbíyí ayati nítorí kílá fi sọ kalẹ̀ nítorí káwọn yẹn lè bá a máa ronú sí ọ̀rọ̀ ọlọ́run tó wà nù rẹ̀ ni nítorí ká lè bá a máa ronú sí kó lápá lọ́kàn wọn ilé ni ó máa ṣe àlékún ìgbàgbọ́ ẹni ọlọ́ba sọ́nà wátàálá tó fi bẹnu àtẹ́lù àwọn tí wọ́n ń gbọ́ Qur'an tún ètè ké lápá lára wọn báwọn kẹ́ ronú sí ọlọ́ni afala yatadabbaruna al-Qur'an kí ló dé ala qulubin aqfaluha àbí nkẹ́kẹ́ ti wà tó ti di ọkàn wọn pa ni ìyẹn pé ìfẹ́sí ń gan ìfẹ́sí tọ́nà ọba òfẹ́ ni kí ẹ máa gbọ́ al kó máa ronú sí tóbi yẹn bá gbọ́ jù bẹ́ẹ̀ lọ lókè máa sọ fún ọmọ gbọ́ kúránì ni ọmọ ka létí mi àdóhùn náà ló ń ka kò ní lékún lára rẹ̀ torí wípé ní kòrónú sí ti ń kà bẹ́ẹ̀ ni kòrónú sí ti ń gbọ́ ẹ̀yìn ẹlúsìn ọlọ́run bá ó ṣe pàtàkì fẹ́ni kọ̀ọ̀kan wa ká gbá alukur'an àbí káwa náà kà fúnra wa kí a ronú sí tọ́nà bá wí ìyẹn ló fà ló ṣe pàtàkì fún wa ká máa wà níbi tẹ́sí ń ṣèdá mẹ́kọ̀ọ́ pa alukur'an náà mọ̀ pa àwọn áyà rẹ̀ ká mọ̀ túmọ̀ rẹ̀ rẹ̀ tó mọ̀ túmọ̀ nǹkan ni ó lè ronú sí ni kùránì ó fi lápá lára rẹ̀ bákan náà ni ìgbàgbọ́ rẹ̀ ó fi lékún alimam bin Qayyim rahmatullahi alayhi ani qira'atul qur'an bi tafakkurin wa tafahumin an tẹ́ máa ń ka qur'an lẹ́ni tí ń ronú sí khairun alẹ́lẹ́ gbogbo àná làámọ̀ tó yẹ pé ní láàrin bàtà àjòkó yẹn ti parí kùránì méjì ni a ti parí àkùránì ǹjẹ́ ẹ tẹ́ ẹ̀ka ẹ ronú sí mọ̀ ẹ ronú sí ẹlẹ́wọ̀n ti dé fáàrí pé iye kùránì báyìí ní ń sọ̀kalẹ̀ iye kùránì báyìí ní ń kà láì ronú sí ti ń kà wọ́n ti yẹ wá kẹyọ ọ̀kan súrà kẹlẹ̀ yẹn kà ní súrà méjì ní tó ronú sí tó farabalẹ̀ ọlọ́lọ́ọ̀rẹ́ bí tí èèyàn parí alkùránì láì ronú sí bákan náà wà á ń fa òlìlìkọlì kéèyàn máa ronú sí kùránì ti ń ó sàǹfààní fọ́kàn wà á di àáfi usule iman eléyìí náà ni ó jẹ́ kí gbàgbọ́ ẹni máa lékún wà záwùkì alukur'an eléyìí náà ni ó jẹ́ kí yẹn máa wà tó wà ní alukur'an orúkọ pọ̀lọpọ̀ wa lẹ́ni tó a bá ń sọ ẹwà tó wà ní kur'an ẹwà kur'an gẹ́gẹ́ kó la máa ń sọ ẹwà ẹni tí ń kà la máa ń sọ fẹ́ òun lágbájá dùn ṣùgbọ́n tí ń gẹ́gẹ́ ń kọ́ ìyẹn ló fọdẹ pé ní ọ̀pọ̀lọpọ̀ gbọ́ kúránì ó ti sọ di nǹkan fáàrí tó nǹkan gbọ́ lásán mo fẹ́ pé ronú sí ni kódà kó jẹ́ pé òun ẹni tó fa odò kúránì tó ń fẹ́ gbọ́ ní lápálá rẹ̀ alẹ́dọ̀ọ́ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó pa Abdullahi bin Mas'ud látẹ̀jọ́ kan ṣèkítọ́ra aláyà kúrán ká kúránì fún mi mo fẹ́ gbọ́ oní ẹ̀sọ́ fún ẹni pé ní kayfa aqra'u alayka bó mo sì fẹ́ ka kúránì fún rẹ̀ òjíṣẹ́ Ọlọ́run wà alayka unzil ìwọ náà lọ́lọ́run sọ kalẹ̀ fún un ale n'i inni uridu an asma'ahu min gairi imina ta gole ne le nu ko bi ka alqur'ani fu o ka de bi ka tare ga ko te hasbuk hasbuk o ton bi to de on ga to wo ju ane bi ko on ni fane ti bo gono ku dan re ti sun ka mi kana bi ra wale ni e me lo mele yi ti o la pala ra re e me lo ka qur'an te e ko ni o de senji ti ka ẹni tí ó la sí kúránì tí ó lapa lára rẹ̀ yóò lè ti ronú sí ẹni tí wọ́n ronú sí kúránì ó ní ìgbàgbọ́ rẹ̀ ó torí pé ó ronú sọ̀rọ̀ ọlọ́run ọba ẹ̀yìn oríṣi ọlọ́run nínú àwọn sábà bí àlékún ìgbàgbọ́ onídíkèròlá ìfàhálà táwọn tìrántí ọlọ́run ọlọ́run bọba alékẹ́ọ́lá sọ fún nínú aya twenty eight láwọn ẹni àmùmí ní òdodo inú àwọn tó jẹ́ pé tó bá ń ka kùránì lọ́kàn wọn máa ń balẹ̀ aláàbí zikiri ńlá ìtẹ̀tùmọ̀ inú ìkùlù torí pé pẹ̀lú rẹ̀ tí ọlọ́run lọ́kàn ẹni fi ń balẹ̀ gbọ́dọ̀ máa rántí ọlọ́run lóòrèkóòrè ní gbogbo àyè tí a bá wà tọ́ba ní ìrántí ọlọ́run ó ní í ṣe pẹ̀lú tẹnu tàbí subhanallah alhamdulillah la hawla wala quwwata illa billah àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìrántí ọlọ́run bákan náà ìrántí ọlọ́run ó

ó mọ ọlọ́run ọba ló fi ṣe fẹ́ inú tí máa jẹ́ kí ìgbàgbọ́ ẹ ní lékúnnu anábì abu muhammad sallam nínú hadithi kẹtí abu musa al-ashari gbà wá anábì ní masalu lẹ́rì yẹ́kùrù lọ àwọn masalu lẹ́rì yẹ́kùrù rọ́bà mùmíní tí ó mọ ọlọ́run tí ń rántí ọlọ́run wà lẹ́rì là yẹ́kùrù rọ́bà àti yìí tí rántí ọlọ́run fẹ́kọ̀ọ́ nǹkan wà bẹ́ẹ̀ náà ní kàmásálì lẹ́hàyè wà ó dà bí òkú àtàlàyé ni ìtì rántí ọlọ́run

ìrántí ọlọ́run lásìkò pé àlọ́ńtà zikiri inú ara gbogbo ògbà là ń ṣe zikiri fọlọ́wọ́ bá ìrántí ọlọ́run ti lọ kákó bẹ́ẹ̀ bẹ́jọ kákó lùjọ ká máa jó yóò ìranu ni yóò kọ́ ní ìrántí ọlọ́run ìrántí ọlọ́run ní kí wọ́n máa jẹ́ ni ó fà á tí ẹ pé ìgbàgbọ́ rẹ̀ ó fún máa lékún ìkànnú àwọn ẹni rẹ̀ ó ní ìmánu yẹ̀dírídùwà yankùs ìgbàgbọ́ kí lọ má fi àdàtù àwọn èèyàn wá ń bi pé má fi àdàtù kí ni àlékún ẹ̀ wà máa nù sọ̀nù bákan náà bó láti mọ̀ pé ń dínkù òní wá fún wọn lérí pé ìlà zakarna rabbana wa khashina ńgbà tá a bá dárúkọ ọlọ́run ọba wa tá a ṣùgbọ́n nígbà tá a bá gbé tọ́lọ́run jù sẹ́gbẹ̀ẹ́ tá a rí tọ́lọ́run bá rò tá a kan ṣayé lọ bẹ́ẹ̀ ìyẹn ni nùfọ́ọ̀nù eléyìí ni ó fa àdínkù ìgbàgbọ́ ẹni tó sọ léè nínú àwọn ẹni ìtàn pé ní Umair ibn Habib ó ní téèyàn bá ti fi tọ́lọ́run bá lẹ̀ ọkàn máa ń le ni ìgbàgbọ́ sì ní lékún bẹ́ẹ̀ iṣẹ́ èsì yóò wá rọrùn fún yàn láti ṣe àlèmọ́ a ní ìrántí ọlọ́ngẹ́ bó ṣe jẹ́ fọ́kàn kálukú wa nítorí lè má lè stomach gbẹja ṣe jẹ́ tómi ni ẹ̀rí pé ẹja ò lè fàyè láì romi bẹ́ẹ̀ lè ẹ̀mí èèyàn ò lè gbádùn láì rántí ọlọ́run ìyẹn ló fọ́ bẹ́ẹ̀ pé ẹ̀mí tí ò bá ti sí rántí ọlọ́run bẹ́ẹ̀ ó ti di léṣù àti ìwàsíwà ó ti rọrùn fún àti sọ̀rọ̀kọ́rọ̀ ó ti rọrùn fún àti pé àwọn tí wọ́n ń wùwà tiwà tí wọ́n ń rìnrìn kúrin ìrántí ọlọ́run àbí ìgbàgbọ́ ló kéré ní ọkàn wọn gbogbo àwọn nǹkan yìí la gbọ́dọ̀ ṣàkíyèsí tàbá fẹ́ kí ìgbàgbọ́ wa lékún kọ́nà bá subhanahu wa ta'ala kó ṣàlékún ìgbàgbọ́ ẹnì kọ̀ọ̀kan wa. alhamdulillahi rabbil alamin والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yẹ rúsìn ọlọ́run nínú àwọn okùnfà míì tí tún máa ń ṣe àlékún ìgbàgbọ́ ó ní huduru majalisi zikir ká máa lọ bí tí wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run ká máa lọ gbọ́rọ̀ ọlọ́run ọba ká jókòó táwọn ẹni rẹ tí àwọn náà ń gbọ́tọ̀ ọlọ́run ọba tájọ máa rán ara létí ń pa tọ́lọ́run ọba torí pé ìmọ̀ rántí ọlọ́run nínú àbí ìmọ̀ akẹ́kọ̀ọ́ pa tọ́lọ́ ìmọ̀ ìjòkó àwọn tó ń ṣe tọ́lọ́ bá ní tí wọ́n ṣe okùnfà àgbàgbọ́ ni anábì wa muhammad sallam ó sọ ní hadith àbí òreira anábì ní majtama akọ́wùmùn ẹ̀ ní ráwọn èèyàn kan tọ́kójọ fi baytin min buyutillah tọ́kójọ nìkan nínú ilé ọlọ́run ìkan nínú ilé ọlọ́run fún akójọ síbẹ̀ yẹtùlúnà kìtàbàlá àwọn òpé kí náà ṣe lè àríkọ́ wọn kàtírà ọlọ́run àwọn fi kùránì dára wọn lẹ́kọ́ ni baina dára túnà òfin mà bẹ́ẹ̀ náà wọ́n sì tún kọ́ra wọn ilà nẹ́tọ́lá ti alẹ́ ìmùsẹ̀kìnà ẹni tẹ́ bá yóò àyàn bẹ́ẹ̀ ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́wọ́n máa bá wọn wàgáṣẹ́ àti rahma anú ọlọ́wọ́ bò wọ́n dárú wàháfàtì humul màláìkà amàlẹ́kà ó péjọ ti tán wa èyàn ló fàdé pé ní níbi tá a ti ń sọ̀rọ̀ ọlọ́run tó bá lánàá tọ́lọ́run tànẹ́bí mu àwọn màláìkà náà máa ń wá bẹ́ẹ̀ báyìí tó sì jẹ́ ní eré náà àwọn àlùjànnú náà àwọn náà wà bẹ́ẹ̀ láti wá gbọ́ wàzàkárà humullahu ma inda tọ́lọ́n bá rántí àwọn ẹni eré ní orí àlàáràṣí rẹ̀ nínú àwọn tọ́lọ́n mọ̀ rántí fẹ́ni eré ni wọ́n àwọn ẹni ni làwọn tí wọ́n wá bí ìjòkó tẹ́tí ń sọ tọ́lọ́n bá nínú sábàbí tó fà á tó yí ìgbàgbọ́ ẹ̀mọ́ fi ń lékún rẹ̀

ìwọ náà wò tàbá wà wájú ànẹ́bì gbogbo owó dúró tàbá ń gbọ́tọ́ lọ́n ọkàn wó rọ̀ mọ́ta ànẹ́bì àmọ́ ẹ̀tí ó wù wá sí ìgbọ́tọ́ wá ti kó lọ́dọ̀ ànẹ́bì tán nǹkan mi láti mọ̀ rò lẹ́yìn tó wà mùnẹ́bì sínú ìgbà tó sọ̀rọ̀ ibú abubakiri sì dé ìkọ̀rọ̀dé ọ̀la àní abubakiri gan ò létí fọ̀fún abubakiri wa múná jọ lọ́dọ̀ ànẹ́bì wa Muhammad sọ̀rọ̀sọ́lá ó wá kẹjọ ó rò fún ànẹ́bì pé ilé ànẹ́bì tá a bá wà lọ́dọ̀ rẹ̀ ó ní bá a anẹ́bà mọ̀sọ̀dọ̀ sọ́lá wọn àti pé bẹ́ẹ̀ ni bọ́ ti wí náà ní máa rí anẹ́bí àgbà níyànjú pé wà lẹ́bí nafsi biyadi anẹ́bí ní ẹni tẹ́mí mi wà lọ́wọ́ rẹ̀ tí sọ lọ́wọ́ bá mo fi búra indi káìpé bẹ́ẹ̀ tẹ́ máa ń wà lọ́dọ̀ mi tẹ́ wá ń pẹ́pẹ́ tẹ́ tẹ́ máa ń jòkó tẹ̀mí anẹ́bí bẹ́ẹ̀ lẹ́ tẹ́ máa papọ̀ lẹ́yìn ẹ̀ tí ń sáyé yín lọ làfọ́ fa hati kùmù lè màláìka níbi tí mo ní yóò bá gadé màláìka gùn bá mọ̀ bàyín lọ́wọ́ báyìí aláfùrù ṣìkùn kódà kọjá kó rí bẹ́ẹ̀ ní ilẹ̀ wa wọn wà báyìí ká àwọn ẹni rẹ̀ níbi tí gbàgbọ́ yín ó ni ánsọ́lá ní máa ń ṣẹlẹ̀ ó ní tí wọ́n bá kó ìgbàgbọ́ lékún kí n ká kún náà wúra ẹ̀ tó bá lọ wá sí afá gidi tí sọ tọ́lọ́ tànẹ́bì ẹ̀rìkẹ́ ogun tó ẹ̀fẹ́ tẹ́lẹ̀ láfẹ́mọ́ sí ṣùgbọ́n tí n kálukú bá ti délé ẹni tí ó lọ bí iṣẹ́ rẹ̀ iṣẹ́ ọwọ́ ni iṣẹ́ ìjọba ni ọjà láńtà ni ẹ̀rí pé ìgbàgbọ́ tó rí jù ìyá ló tẹ̀lẹ̀ sí ánsọ́rà lọ́wọ́ ẹ̀sọ́ fánàbì ànẹ́bì náà wà pé bẹ́ẹ̀

ibi àti nke tọ́lọ́ tànẹ́bì ara ń fa ní rẹ̀ ni pé kátún ra wa kọ́ṣe kátún lékún gbàgbọ́ tí yìí lè mọ́ fọlọ́dọọdún àti tábàjọ wà papọ̀ eléyìí náà ṣe pàtàkì ìyẹn ló fi ṣe tó fi jẹ́ pé ìṣesí àwọn sọ̀hábà ni a máa kóra wọn jọ ọmọ tó ń sọ̀rọ̀ ọlọ́run fúnra wọn jẹ́bi fún arákùnrin sáà máa bọ̀ ká wa láwọn táyé pé èèyàn lè sọ pé òun ò jòkó ẹ̀sìn mọ́ ni pé n tó ń mọ̀ ti tó mọ̀ádùn ò bá jẹ́ nọ́mbà wán torí pé mọ̀ádùn ò jábà ànájẹ́ pé yọ wárí pé alamu nas bil halal haram tó bá ń ta ló mọ òfin ẹ̀sìn jù mọ̀ádùn ò jábà nínú àwọn sọ̀hábà nínú àwọn tó dángájá lófin ẹ̀sìn ni mọ̀ádùn wà tó ń ti bẹ́ẹ̀ olóhùn àwọn máa tó fẹ́ra pé sàhálà òbí náà nómìnù sáà ẹ máa bọ̀ ká tó sàlékún ìgbàgbọ́ wa ìpítà tó jọ kóra wa

ìwọ́n ló mọ bá ṣe ọmọ òwò kọ́ṣe òun ló mọ òwò ẹ kọ́ṣe ìtí ń sàlékún ìgbàgbọ́ ni ẹni tí ń bọ́ ní bíbí àrìn aládàádálẹ̀ tó ló ń fẹ́ ìgbàgbọ́ òun ní bíbí àní ni àníbà mọ́bẹ̀ sọ́lá ló sọ fánú hadith kẹpẹ́ almari wa aláàdínì kàlílì ọmọ ènìyàn mọ́ bẹ lórí ìgbàgbọ́ kàlílì ẹni tó bá jẹ́ ọ̀dá ayò rẹ̀ ní tí ń bá ń ṣe lónà ó máa ṣe fàlìyàndòrò áhàdùkù mọ ìyòká lèlù kọ tó mọ̀ rẹ̀ wẹni tó mú lọ́rẹ̀ o ó yẹ pé ìgbàgbọ́ tó wà lára rẹ̀ dípò kó lékún ọ̀nà ni ó tún bá gbogbo ẹ̀jẹ̀ mẹ́ lára eléyìí náà ṣe pàtàkì ẹ̀yìn ẹrú sí ọlọ́ inú tó tún sàlékún gbàgbọ́ ní kájínà sẹ́sẹ́ torípé ẹ̀sẹ̀ ní mọ dígbàgbọ́ ẹni kù tí ẹ bá ń ṣẹlọ́n kò lè mọ kílèmù pé òun nígbàgbọ́ tó pé ẹ̀rí kájínà sẹ́sẹ́ bákan náà ká gbìyànjú ká sin lọ́wọ́ bá bọ́lọ́ ṣe fẹ́ ní iṣẹ́ tọrọ yẹn ni àti náfìlà torí pé ìtí máa ń jẹ́ kéèyàn túmọ̀ lọ òní kéèyàn máa sin lọ́wọ́ ọba bákan náà ká mọ ronú sáwọn àmì ọlọ́run ẹni tó bá mọ ọlọ́run títí ronú sáàmì rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ó tún lékún àìmọyáyà nínú alukur'an tọ́lọ̀ nípa láti pé ẹ̀mọ ronú sáàmì ọlọ́run ànábì wa Ibrahim alayhi salam ó sọ ọjọ́ ìfẹsẹ̀bọ́ nígbàgbọ́ ti tẹ́lẹ̀ níbi Ibrahim ní bala mo nígbàgbọ́ wà láti ní ẹ̀tùmọ̀ ìnà kọlìbì ṣùgbọ́n kí gbàgbọ́ yìí tún bá jòkó lọ́kàn mi sí. wọ́n náà ronú mójú ló fẹ́ rọ̀ ní kọrun ká ọlọ́mọ tóbi o mójú sí fẹ́ rọ̀ yìí ọlọ́mọ ló ń rọ òkè gbogbo nǹkan lọ́rọ̀ ní aronú tí ó ní aronú síra wa ń jẹ tá ń jẹ ní aronú sí ránkúmí afọláyà káró níbi ká torí ẹ̀ tíráàbù gan ṣe ká tẹ̀ lu ohun tó lọ ṣe sí ìlú kan báyìí bóyá ó kò ní bóyá ó kéyìn ṣùgbọ́n kéyìn ká lọ ṣe bọ́m̀bẹ̀ o kí gbàgbọ́ tún lé kí wá lé bá tún lékún ni tá à ń ṣe excursion lọ bì kan pátákó afẹ́ ohun tó lọ ṣe síbẹ̀ lé bá ni torí pé ní ọlọ́run bá subhanahu wa ta'ala tí ẹ ń ronú sí yóò mọ̀ sí sábà ìgbàgbọ́ rẹ̀ àbẹ́nà ọba subhanahu wa kó lè wá kó nígbàgbọ́ bákan náà àdúrà náà ṣe pàtàkì bá a ṣe ń ṣàdúrà kó wá pọ̀ sí tá ń ṣàdúrà kó mọ wá pọ̀ sí tá ń ṣàdúrà ká lè àgbéga lẹ́nu iṣẹ́ bẹ́ẹ̀ ká máa ṣàdúrà kọ́lọ́ mọ́jà ara padà aburú ká máa lékún nígbàgbọ́ àdúgbò Muhammad sallallahu alaihi wasallam ní ohun tí mo ń ṣe ládùúgbà ni pé ní ya muqallibal qulub ọlọ́run bọba tó máa ń yí ọkàn sábìtì kọ́lùbì aládìníkì jẹ́ kọ́kàn mi jòkó láti lè máa ṣe tiẹ̀ gbogbo eléyìí tó ṣe pàtàkì fẹ́ni kọ̀ọ̀kan wa ni sáàfì máa lékún lọ́dọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n ká máa lékún lọ́dọ̀ àwọn èèyàn ká máa lékún nípò ká máa gba ipò púpọ̀ ká máa gba oyè kóyè kí gbàgbọ́ wa máa dúrọ́pù ẹ̀rí pélé ìtó burú ni kọ́nà bá tùwánà wa tààlà kó sànù kálukú wa kí ó jẹ́ ká lè ṣe àwọn sábàbí kí gbàgbọ́ wa lè bá lékún bákan tí máa ń ba ìgbàgbọ́ ẹni jẹ́ nínú ẹ̀ṣẹ̀ ni nínú àwọn àdádálẹ̀ ní kọ́nà bá kó mọ́sá ìyàwó àyà kọ́nà bá kó wa kẹwàá láyé kó kí alọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà kó ṣe wá lọ́wọ́ àlùjẹ́nà kó mọ́ ṣe wá lọ́mọ náà فصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الله أكبر الله أكبر